Thank you. ẹjẹ́ àtúnkìrá wa kú dédé àkókò yìí ń bikibi tẹ́ ẹ ti láǹfààní láti máa gbọ́ mi wò mí jákèjádò àgbà ńlá ayé àkàndọ́ra wíkòkò náà ló kọ́ mi. ẹ kú ojúmọ́ ẹ káàsán ẹ káalẹ́ ẹ kú òru bikibi tẹ́ ẹ bá ti láǹfààní àti máa gbọ́ mi bíkọ́sí àwọn èèyàn kan wà lẹ́nu iṣẹ́ òru làwọn èèyàn kan wà báyìí wọn àwọn náà ń ṣiṣẹ́ lọ́wọ́ wọn láǹfààní àti máa wò wá jákèjádò àgbà ńlá ayé ẹ jẹ́ àṣewọ́ ẹ̀gbọ́n ifẹ̀ ju ọ̀tá lọ bọ̀ká bá ń lọ tàbí ṣègbè ń dáná ta ló máa dúró ẹ ká múra wa lọ́mọ ìyá ìyẹn dùn jóyin. ọ̀tá lọ bọ̀ká bá ń lọ. ṣé lóòótọ́ ọmọ ìyá kan náà ni yóò bá. tàbí ṣègbè ń dáná ta ló máa. ṣé kìí ṣe pé à ń fẹ̀kọ́ tanná fúnra wa tanra wa jẹ. àdúró lórí ọ̀rọ̀ new first chancellor fún ọbáfẹ́mi awólọ́wọ̀ yunifásitì èdè àìyedè wáyé yanpanyanrin ṣẹlẹ̀ káyàsókè wáyé nírò lẹ́fẹ̀. àwa lọ́mọ ìyá ìyáàdó dórí ẹ̀jẹ̀ àrẹ̀lẹ̀ wa ká lè gbádùn. àwa àti fúlàní kọ́ la ń jà o àwa àti yíbò kọ́ la ń jà o ìran yorùbá síra wọn ni yorùbá síra wọn ni njó la fẹ́ gbà wípé kan náà ni wá à ń tanra wa ni. yorùbá o including àwa tá a sọ pé à ń jà fún yorùbá nation ìkànnkan ìkànnkan náà ni gbogbo wa. a lè ẹlẹ́yàmẹ̀yà láàrin ara wa ó yẹ kó ti dópin tó bá jẹ́ pé lóòótọ́ nìran yorùbá fẹ́ tẹ̀ síwájú. well new, new vice chancellor míì ni wọ́n jẹ lọ́báfẹ́mi awólọ́wọ̀ university òun náà ni àwọn ọmọ bíbí ilé Ifẹ̀ ni wọ́n fi ẹ̀hónú hàn pé lẹ́yìn ọdún mọ́kànlélọ́gọ́ta tí wọ́n ti dá yunifásitì ọ̀hún sílẹ̀ kò tí ì sí ọmọ ìlú Ilé-Ifẹ̀ tó vice chancellor ọ̀rọ̀ ń bẹ ọ̀rọ̀ ń bẹ. Àkàndá alórọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́lẹ̀ àgbẹ̀ ó àrò awí asọ̀rọ̀. mo ti kọ́ lélẹ̀ mẹ̀mẹ̀ sórí apá tátátátátátá níbi títí jìjìjì ayé kò lè dédédédédédé nígbà nánánánáná lọ́kàn mi yóò bá lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ alẹ́ lólóló yàyà mo láyọ̀ rí. yẹ káwọn èèyàn ká yẹ sí ọwọ́ ara wa wò my dear brothers and sisters ẹ̀yin dádì àti mọ́mì tẹ̀ láǹfààní àti mọ́ gbọ́n mi wò mí ẹ já béèrè lọ́wọ́ ara wa iṣẹ́ wo ni ń bẹ lọ́wọ́ wa báwo la ṣe ń ṣiṣẹ́ tí ń bẹ lọ́wọ́ wa sí báwo la ṣe rí ọmọlàkejì wa àwọn alájọgbélé wa ojú wo la fi ń wò wọ́n àwọn aládùúgbò àwọn tá a jọ wà nínú ìlú kan náà ojú wo la fi ń rí wọn òótọ́ ọ̀rọ̀ délẹ̀ ká bára wa sọ Yorùbá máa sọ wípé ẹjọ́ kì í jẹ́ tẹni ká má mọ̀ dá ojú oríṣiríṣi ni gbogbo wa fi lè wò ó ìdí ni pé bí ọ̀rọ̀ bá balẹ̀ ó dàbí àdó olóró ni tó bá balẹ̀ fífọ́nká ní fọ́nká tó bá wá fọ́nká ìtumọ̀ tí ní sí táyé. Si káyìndé ìdòwú àlàbá ìdògbé ìdòwọ yóò pín sí ọ̀tọ̀ọ̀tọ̀ tá a bá ní ká kọ́kọ́ fojú inú wo àwa náà máa sọ pé gọ́ọ̀mẹ̀ntì ò ṣe é dá o at least for more than sixty years over sixty one years ago tí wọ́n ti gbé yunifásitì ọ̀nkalẹ̀ sílùú Ilé-Ifẹ̀ ọmọ ìlú ilé kankan kò tí ì jẹ́ vice chancellor now àwọn ọmọ Ilé-Ifẹ̀ tí wọ́n jáde tí wọ́n protest wọ́n jẹ́ kó yé gọ́ọ̀mẹ̀ntì wípé àwọn ò sọ wípé dandan gbọ̀n kó jẹ́ pé ọmọ ìlú Ilé-Ifẹ̀ gangan ni yóò jẹ́ vice chancellor wọ́n lè mú yàn lágbègbè Ifẹ̀ bíi Ìfẹ́tẹ̀dó ni o Ifẹ̀wàrà ni o Ìpẹ́tùmọ́dọ̀ ni o Ọlọ́dẹ ni o mòró ni o ẹ̀dùn àgbà ni o yàkóyó ni o àṣìpa ni o akínlà ni o tọ́sà jẹ́ lórí ilẹ̀ ẹ̀fẹ̀ àwọn ò ní bínú ṣùgbọ́n láì mọ̀ọ́yàn kankan lórí ilẹ̀ ẹ̀fẹ̀ olóbi awuyewuye àwọn ìyá ọlọ́sùn lọ síbẹ̀ wọ́n lọ protest mi ò bá ti sọ̀rọ̀ bí kì í bá ṣe àwọn ìyá ọlọ́sùn àwọn bàbá ọlọ́sùn tí mo rí àbẹ́gbẹ́ ògbóni tí mo rí àti àwọn eléégún táwọn náà gbẹbọ gbẹtùtù lọ sí ọbáfẹ́mi awólọ́wọ̀ yunifásitì ojú àkọ́kọ́ táwọn èèyàn tó ń protest yóò fi wò ó ò ní wípé ọmọ ìlú Ilé-Ifẹ̀ nìkan kọ́ ló wà lọ́báfẹ́mi awólọ́wọ̀ yunifásitì èrò káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ló wà lóyeyò lóòótọ́ wọ́n lè béèrè fún nǹkan tó dáa ṣùgbọ́n ọ̀pọ̀ ìbéèrè ń bẹ tí a lè béèrè lọ́wọ́ ara wa tàbí lọ́wọ́ àwọn tó ń protesti tí wọ́n bá fẹ́ jẹ first chancellor àbí yan first chancellor níléèwé kí ni àwọn àmúyẹ kí làlàkalẹ̀ kí lètò tí wọ́n fi yàn wọ́n sẹ́torí ìlú téèyàn ti wá ni àbíbi tí wọ́n ti gbé ni àbíbi tá a gbé dàgbà àbíbi tá a ti ṣàtìpó àbí bẹ́ẹ̀ yẹn ṣe kúnjú òṣùwọ̀n sí by protest ni àbí by process sọ́lé ìpele téèyàn dé kéèyàn tó jẹ́ vice chancellor àbí téèyàn bá kàn ti jọmọ ìlú kan ó ti ní ẹ̀tọ́ sí i mi ò gbọ́ àwọn ọmọ ilé Ifẹ̀ o Yorùbá ti sọ wípé ẹni tó sọ pé ajọ́ òun ọ̀gbọ́n ó ti bú baba ńlá baba rẹ̀ mọ́ ṣùgbọ́n òótọ́ délẹ̀ ẹja bára wa sọ. now nílẹ̀ ìbàdàn rírò ni wọ́n máa ń réyè ọba lẹ́nu iṣẹ́ ìjọba ìpele ìpele láṣọ àlùbọ́sà ètò ètò níyangán tó máa tiẹ̀ ìpele ìpele òun náà ni wọ́n máa ń dọ̀gá gẹ́gẹ́ bówó oṣù ṣe jẹ́ ìpele ìpele wọ́n á máa pa àwọn kan level fourteen level sixteen àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìbéèrè àkọ́kọ́ tó yẹ ká kọ́kọ́ béèrè lọ́wọ́ ara wa òun ni wípé ẹni tí wọ́n yàn gẹ́gẹ́ bí vice chancellor yìí Yorùbá ni àbí Yorùbá kọ́ Yorùbá ni Adébáyọ̀ Simeon Bámirẹ́ ọmọ Yorùbá ni then kí ló dé tí inú sí i wípọ́jọ́ ọmọ Yorùbá kí ló dé tá a gbà wípé ọ̀kan ṣoṣo jọ ni wá kí ló dé tá a gbà wípé um, ọmọ ìyá kan náà ni wá now láì wà bias because n tí wọ́n ń jà fún àlesọpọ̀ kan ìmí náà ṣùgbọ́n no no no no no no no no kò bára wọn mu ó ní bí wọ́n ṣe ń tò ó ní ìgbésẹ̀ ó ní ó ní ètò now ẹ jẹ́ ká jọ fi ojú bíbá ẹ̀ wò ó kì í ṣe ẹ má gbàgbé o kì í ṣe Ilé-Ifẹ̀ nìkan ni irú ẹ̀ ti kọ́kọ́ wáyé o ní sáà kan lọ́dún tó kọjá báwọn ìlú Ìbàdàn náà ṣe pariwo síta lélẹ́yìn bí wọ́n ṣe ń fapájánu fẹsẹ̀ janlẹ̀ ní pé látìgbà tí wọ́n ti dá University of Ibadan kalẹ̀ kò tí ì sí ndíje tó jẹ́ chancellor. ìran Yorùbá àfẹ́ gbà wípé ẹyọkan ni wá ọ̀rẹ́ ni ojúlùmọ̀ ni la fi ba gbogbo nǹkan jẹ́ dòní ẹni tó kúnjú òṣùwọ̀n àjẹ́ káwọn tó kúnjú òṣùwọ̀n ó ṣe mọ́ ọmọ ọrẹ mi ni ọmọ ẹ̀gbọ́n mi ni la fi gbogbo nǹkan jẹ́ dé pòsíṣàn tá a wà yìí including iléeṣẹ́ ìjọba bóyá tìjọba àpapọ̀ tìjọba ìpínlẹ̀ àbí tìjọba ìbílẹ̀ nàgò síṣẹ́ bẹ́ẹ̀ yẹn máa mọ̀ wọ́ọ̀rì ọ̀rẹ́ mi ni chairman local government yẹn nàgò síṣẹ́ bẹ́ẹ̀ mọ̀ wọ́ọ̀rì tó rí fẹ́ yí pé tó níye tí mo ná kó tó débẹ̀ tó níye ìpàdé òru tí mo ṣe kó tó débẹ̀ kò gbọ́dọ̀ sọ pé òníra yìí sẹ́ńbẹ̀. now ká ní ẹ̀yà míì ni wọ́n gbé wá tàbí ẹ̀yà míì ni ń bá wa jà báwo la ṣe fẹ́ react. ìran yorùbá ò fẹ́ràn ara wọn ilẹ̀ yorùbá la ti ń jà sí superiority èmi ò jọ lọ ìwọ òjò mi lọ èmi ò jọ lọ ẹ̀gbá ò gbà pé ọ̀yọ́ ju àwọn lọ ọ̀yọ́ ò gbà pé lè fẹ́ àwọn lọ láyé ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ ìwé ìròyìn nígbà náà ìwé ìròyìn ẹ̀gbá ló bẹ̀rẹ̀ ọ̀tẹ̀ ni ó chẹ́ǹjẹ ẹ̀jẹ̀ afẹ́lẹ́ ilẹ̀ fáwọn ẹ̀gbá àwọn ẹ̀gbá lónìí jàre kì í ṣe ti gbogbo wa. àbẹ́òkúta tẹ́ ń wò yẹn ọ̀tẹ̀ ń bẹ ń gẹgẹ àwọn kan ríra wọn gẹ́gẹ́ bí òríjìnà Ẹ̀gbá gan ju àwọn tó kù lọ awuyewuye ń ń ni ojúlówó ọmọ Ẹ̀gbá gangan Ẹ̀gbá Aláké ni Ẹ̀gbá Òkè Ọ̀nà ni Ẹ̀gbá ni Ẹ̀gbá Òwu ni Ìwó gangan lójúlówó ìjà ń ọ̀yọ́ máa sọ pé ají ṣe bí ọ̀yọ́ láàrí ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan èkìtì ọmọ wúra wọn gẹ́gẹ́ bí ọ̀ràn ní àwọn ìlú èkìtì ìlú Ọjọgbọn ni o ìlú wo ni ọ̀sọ́jọ̀gbọ́n ilé Ifẹ̀ ọmọ wípé àwa lórí ìrùn ilẹ̀ Yorùbá and that is the reason why táwọn ti ń bẹ nílùú Èkó tí wọ́n fi sọ pé ókè ẹ̀yin tẹ́lẹ̀ fẹ́ Yorùbá nìsàn bẹ́ẹ̀ bá ti ń lọ ẹ má mú àwa dání o àwọn ọ̀tẹ̀lé ń lọ torí pé nǹkan àmúsọ̀rọ̀ wa lè gbọ́kànlé ẹ má fọkàn sí páńtẹ̀lé ń lọ nígbà táwa Yorùbá gangan ọgbà láàrin ara wa tá a gbà fúnra wa báwo ni ìdàgbàsókè ṣe fẹ́ wà báwo lọ́wọ́ wa ṣe fẹ́ tókè báwo lọ́wọ́ wa ṣe fẹ́ tó nǹkan tá a bá ń fẹ́ now ẹ wo University of Ekiti do you know wípé University of Ekiti kọ́ ní jẹ́ tẹ́lẹ̀ Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University òun ní jẹ́ because Adékúnlé Ajásin gómìnà ìpínlẹ̀ Ondo ìgbà náà ló University Ekiti sílẹ̀ òun ló dẹ̀ sọ lórúkọ ní 1982 thirtieth march nineteen eighty two ó fún lórúkọ ọbáfẹ́mi awólọ́wọ̀ yunifásitì ọ̀tẹ́dé ah, bó náà ṣe máa wá sọ orúkọ yunifásitì tọ̀dọ̀ wa lọ́yìn orúkọ ọmọ ìjẹ̀bú kan èèyàn ń rọ o àgbàlagbà kó lè tòkè ògùn wa kọ́ mọ́ wá sí inú gbògbònù lálẹ́dẹ̀ ọ̀yọ́ ọ̀tẹ́ bẹ̀rẹ̀ gómìnà ìpínlẹ̀ ẹ̀mọ̀gbọ́n tí ìdápínlẹ̀ èkìtì ilẹ̀ yẹn gómìnà ìpínlẹ̀ ondo nígbà náà michael bámidélé òtìkó ìjọba ológun ni ó wà forced láti change orúkọ um, ilé ẹ̀kọ́ ọ̀hún kò ní um, Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University wọ́n yí padà sí Ondo State University lọ́dún 1985 kí wọ́n tó change ẹ̀ sí University of Ado Ekiti lọ́dún 2011 now ibo nìran yorùbá ń lọ ǹjẹ́ àmọ́bi tá a ti ń bọ̀ ǹjẹ́ àmọ́bi tá a dé tẹ́yìn náà bá wo àwọn fídíò yẹn mo mọ̀ pé ẹ ti máa wò ó tẹ́ ẹ bá wò ó ẹ̀rín ọ̀pá ẹ́ because nǹkan tìjú gbáà ni gbàtẹ́mi wò ó ó tì mí lójú mo dọ́ bojú lóòótọ́ dánidáni èkísà lọ́làtàn ẹlẹ́nu rírùn lọ́làmù yẹ́ ẹ̀bọ̀ tí ẹjọ́ kì í jẹ́ tẹni ká má mà dá. àwa lọ constitute nuisance níwájú ilé ẹ̀kọ́ tọ́jú àwòkọ́ṣe nílẹ̀ Yorùbá lórílẹ̀‐èdè Nàìjíríà káàkiri àgbáyé ẹ lè dárúkọ yunifásitì méjì ní Nàìjíríà lónìí kẹ́ ẹ má dárúkọ Ọbáfẹ́mi Awólọ́wọ̀ yunifásitì why taiwan disgrace ara wọn necessarily àwọn àwọn olọ́ba wọn gbèrò àwọn tí wọ́n lọ protest ńbẹ̀ àwọn tí ń gbẹ́ bọ́ lọ́bẹ̀ àwọn tí ń gbégún lọ́bẹ̀ ànìkànpèrò tí sọkọ̀ ọ̀yá ẹ̀ àwọn àwọn ni wọ́n jọ jókòó tí wọ́n jọ sọ tí wọ́n fún ọ ní go ahead pé ẹ lọ protest based on what ó jẹ́ gbé aláta àbẹ́gbé elépo tẹ̀fẹ́ báwọn yan vice chancellor ìjọba àpapọ̀ ló ní yunifásitì ilé Ifẹ̀ ni wọ́n gbé sí oore tó ṣe fún wa nílé Ifẹ̀ kì í ṣe kékeré because ètò ètò ọrọ̀ ajé ilé Ifẹ̀ ó ti pa bẹ́ẹ̀ rú gọ́gọ́ àwọn ọmọ tó wá kẹ́kọ̀ọ́ wọ́n gba ilé àwọn ọmọ tó wá kẹ́kọ̀ọ́ wọ́n ra ta wọ́n repo wọ́n ra aṣọ wọ́n ra gbogbo nǹkan wọ́n wọ mọ́tò bọ́n bá wà lọ́lídé máa wá wo bí àwọn bí àwọn mọ́tò ń ṣe máa gbé òfìfo ọkọ̀ káàkiri dẹ́ńkìlá tó ń fẹ́ afẹ́jẹ́ gbákejì olódùmarè now ìjọba àpapọ̀ ló ní iléèwé nínú àwọn tí ó díje láti jẹ vice chancellor kì í ṣe pọ́nmọ́fò sí ń bẹ́ẹ̀ gbogbo ẹni mò ń bọ̀ wá tí yẹ́bẹ́yẹ́bẹ́ ọmọ ọ̀fẹ́ tí ń bẹ́ ń bẹ̀ ipò kẹsàn-án ló ṣe rìsọ́ọ̀tì kálukú wọn èmi àkàndá ò mú jáde ẹni tán fi jẹ vice chancellor yìí Adébáyọ̀ Simeon Bámirẹ́ ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun ni ọmọ ìlú wo ni kí la wá ń jalè lórí kí la ń protest lé lórí alátara elépo ọlọ́kadà ẹ tí òbí lè wérí àtàwọn aláàbọ̀ ẹ̀kọ́ àwọn náà ń lọ protest ní yunifásitì nonsense rádáadáa bọ́ńkú ẹ̀ àwọn nǹkan kan wà tọ́jẹ́ pé kò gbóyàn lápá kò gbóyàn lẹ́sẹ̀ ń tá a fi yàtọ̀ sí ẹranko tí wọn ò fi máa pè wá lọ́bọ ni láti dánú rò gọ̀lúgọ̀ ni wọ́n ń pe ẹni tí ò béèrè tàbí tí ò wádìí tó kàn déédé ń tẹ̀ ilé wọn lẹ́yìn ọgbọ́dọ̀ lè dánú rò ńmọ ni ọ̀ka lọ́kọ́ wá lọ protest ọkọ̀ọ̀kọ́ béèrè pé lórí kínni bọ́ọ̀ bá ní ká má fẹ́ nìyẹn jẹ́ sèwọ́ fẹ́ jẹ́ àbọ̀ lẹ́gbọ̀n tó kúnjú òṣùwọ̀n tó fẹ́ jẹ́ abọ́ ní bàbá tó kúnjú òṣùwọ̀n tó fẹ́ jẹ́ abẹ́nìkan bẹnu fámìlì yín tó kàwé ju bámirẹ́ lọ tó ní qualification ju bámirẹ́ lọ tó fi lérò wípé kò tọ́ sí bámirẹ́ ẹnìyẹn lọ́tọ́ sí. Si kí ló dé ta wá ń disgrace ara wa níta gbangba àwa di ẹ̀yẹ́ káàkiri káàkiri ìlú àwa tá a pera wa ní credo tá a pera wa ní the source náà mo mọ̀ pé ti bá àwọn fídíò yẹn pàdé lọ́lọ́kan ọjọ́ gan-an kó kàn lè wà on record kó lè kó lè wà on record kó lè wà on record fídíò kan bẹ tí mo fẹ́ fi hàn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ o oh my god ọba ni kò tí ì bàjẹ́ can you imagine that wọ́n wá ń pòòyì kí nìyẹn túmọ̀ sí kí lè fẹ́ mú jáde ńbẹ̀ kí lè fẹ́ kí lè fẹ́ gbà ńbẹ̀ now látìgbà tí wọ́n ti wá protest kí láàyè padà tó ti dé ìjọba torí ẹ̀ wọ́n sọ pé bámi rẹ́kọ́ ni vice chancellor mọ́ ni àbí báwo. now ẹ tó wá ẹ̀wọ̀n ní eléégún náà o àwọn náà tún ti torí ẹ̀gbẹ́gún o bẹ́ẹ̀ ni wọ́n gbẹ́bọ dání eléyìí àfínpèrò ni àbá fi ń lé àwọn èèyàn dànù eégún ní ń bọ̀ Thank you. kò síbi tí sí ò sí kò síbi tí wọn ti sọ̀tẹ̀ ìlú míì nílùú Ìbàdàn jò ní nígbà kan láyé bàbá wa ọmọ lolú olú irú ẹ̀ náà fẹ́ wáyé tí bàbá kéde pé káwọn ìjẹ̀bú <laughs> káwọn ìjẹ̀bú kí wọ́n padà sílùú wọn. ìwé ìròyìn jáde ńjọ́ kejì pé káwọn ìjẹ̀bú ọmọ lọ sílé wọn kí ló dé kí ni ṣe. àákàndéédé máa bínú ara wa unnecessarily. now ìgbà táwọn tó protest yìí tí wọ́n lọ sóyò lọ́jọ́ tọ́sídẹ̀ẹ́ tó kọjá lọ ní tí wọ́n sọ fún wọn bẹ̀ ni pé tó bá di lọ́la jímọ̀ o ẹ gbọ́dọ̀ wá bí iṣẹ́ o ẹ̀yin ọmọ iléèwé ẹ gbọ́dọ̀ wá síléèwé o wọ́n wọ̀nù wọn torí pé báwọn ọba padà wá o àwọn ògbó égó wá o àwọn ògbóró wá o àwọn ọgbà àwọn òòsàn ńláńlá wá tẹ báwo dáadáa máa rí pé àwọn máa jẹ bọ́tà ló máa pọ̀ ńbẹ̀ wọ́n ẹ̀ ṣe rọ̀ ibi irú wa bọ́ bá jẹ́ gbóru wa ní bẹ́ẹ̀ àgbètò ẹ̀bọ̀lẹ́gbẹ́lẹ̀ yìí òun tẹ́ bá kó bí àjọkò jẹrin o. ìbẹ̀rù ò jẹ́ káwọn ọmọ ọlọ́mọ lè wá èmi ọ̀wá láǹfààní àti débẹ̀ yàtọ̀ sọ́jọ́ ajé monde wọ́n gbégi dáná lọ́nà ẹ̀dẹ wọ́n gbégi dáná lọ́nà ọ̀fẹ́ wọ́n gbé mọ́tò dáná láti jáde sí express Ìbàdàn wọ́n kàn débẹ̀ náà ni wọ́n kò dẹ̀ sẹ́ni kankan bí igi tán kó kalẹ̀ o sì tó bẹ́ẹ̀ kó gbé kó ń bẹ̀. tálà ń di stọ́ọ̀bù à ń dí lílọ bíbọ̀ àwọn èèyàn kan lọ́wọ́ à ń dí kátàkárà àwọn èèyàn kan lọ́wọ́ à ń dí ẹ̀kọ́ àwọn ọmọ ọlọ́mọ lọ́wọ́ a sì ń ṣíráìkì ìwọ̀nba àwọn tí ọ̀bá sì tún wá ń bẹ̀ náà a tún ń dà wọ́n láàmú àwọn báǹkì ò láǹfààní àti open gbogbo nǹkan tí wọ́n ṣe ń bẹ̀ ni wọ́n láǹfààní láti ṣe kálukú gbogbo àwọn tó protest ti padà sílé wọn kí ni wọ́n mú bọ̀ ńbẹ̀. bámirẹ́ kójú òṣùwọ̀n àbí òkójú òṣùwọ̀n ọmọ àlúwo ni bámirẹ́ mo wí lẹ́ẹ̀kan mo ní ọmọ iléèfẹ̀ tí ń bẹ́ẹ̀ ipò kẹsàn-án ló ṣe kí làwọn nǹkan tí wọ́n ṣe bóò ni a ṣe mọ̀ wípé ẹni tó kójú òṣùwọ̀n tó gbégbá orókè lélẹ́yìn mọ̀ ń bọ̀ díẹ̀. gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí ìyá ìjẹ̀bú gẹ́gẹ́ bí ìṣèwà ipe ìlera ní òun ló jẹ wá lógún òun ló tún mú wa wá sójú ìwòran ní déédé àsìkò yìí mo kí yín o a ò ní fàìsàn lùgbà o gbogbo ẹnikẹ́ni tó ní ìṣòro nínú eegun tàbí nínú iṣan ara wọn wọ́n lè kàn sí iléeṣẹ́ gbógbàmù ìyá ìjẹ̀bú ọ̀rọ̀ iṣan àti eegun la máa ń sọ ní gbogbo ìgbà nítorí pé ìṣòro iṣan àti eegun ó jẹ́ ìṣòro tó ṣe gbòógì tó dẹ̀ dá wà láàmú àwọn ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ mú nǹkan nílẹ̀ ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kírun ilé orí òkè lẹ́nu mi gbé tẹ́lẹ̀ ó ti padà sísàlẹ̀ nítorí orúkún ríro ìbàdí ríro ẹlòmíì àtẹlẹsẹ̀ la máa kán ẹlòmíì tó bá jí láàárọ̀ àti fẹsẹ̀ lélẹ̀ á di ìṣòro ẹlòmíì gbogbo ara títa ẹlòmíì ẹsẹ̀ títa ẹlòmíì ẹsẹ̀ á máa gbọ̀n gbogbo èyí tó bá lè jẹ́ jẹ́wárí ó ṣeéṣe kó jẹ́ arthritis lẹ́ní ó ṣeéṣe kó jẹ́ rheumatoid arthritis or osteoarthritis èyíkéyìí tẹ̀ bá ní bó sì jẹ́ gout ni gbogbo ẹ̀ lágbọ́rọ̀ ọlọ́run ká ẹlòmíì arthritis tẹ̀ ọmọ ọwọ́ ló ti máa mú tọmọ ọwọ́ ẹ̀ á máa wú tá a máa dùn ẹlòmíì á máa sọ fún ẹ pé èjìká ló ń dùn òun ẹlòmíì ìbàdí ẹlòmíì orúkún ẹ̀ á máa wú gbogbo ètò bá lè jẹ́ iléeṣẹ́ godwem ìyá ìjẹ̀bù last bus stop yìí ni lórí ọ̀rọ̀ arthritis yìnyẹn bákan náà ni ẹ̀yin ọkùnrin tẹ ní ìṣòro tó jẹ́ kùdìẹ̀kùdìẹ̀ tá à ń pè ní prostate enlargement táwọn Yorùbá ń pè ní ìsétọ̀ prostate enlargement àmì méjì ló mú wa ẹlòmíì ò ní rí tọ̀tọ̀ rárá ẹlòmíì tó bá fẹ́ tọ̀ á máa rí ìnira ṣùgbọ́n ẹlòmíì tó bá ní ìtọ̀ púpọ̀ jù ni a máa tọ̀ léra wọn léra wọn ó lè tọ̀ lẹ́ẹ̀mẹwàá kílẹ̀ ò tó mọ́ ẹlòmíì kò tó débi tó máa tọ̀ sí ìtọ̀ yá ti máa jábọ́ ṣùgbọ́n kí wá ṣe prostate enlargement nìkan ló lè fà kí wọ́n máa tọ̀ púpọ̀ torí prostate enlargement ọkùnrin nìkan ló ń ṣe ṣùgbọ́n ìṣòro ìtọ̀ púpọ̀ ó lè ṣe obìnrin náà obìnrin tó bá ní bladder infection àbí weakness of bladder òun náà lè máa tọ̀ púpọ̀ jù ẹlòmíì á ní infection tó ti pẹ́ ó lè jẹ́ kó máa tọ̀ púpọ̀ jù ẹlòmíì ìdẹ̀rẹ̀ diabetes insipidus tó ń pè ní àtọ̀gbẹ ló fà á tó fi ń tọ̀ púpọ̀ jù tó tẹ́ bá ti ń rí irú àwọn àmì gbogbo yíyànlẹ̀ nìkan sí iléeṣẹ́ gbọ́dọ̀ mú jáde bákan náà ni àwọn ìṣòro tó àfẹ́tẹ̀ àwọn ọkùnrin wa tí ò ní lè jẹ́ kó ṣojúṣe wọn nínú ilé tó máa ma di kó máa ka newspaper lálẹ́ gbogbo àwọn ìṣòro tó lè fà bíi weak erection premature ejaculation jẹ̀dí ni a ní three in one kan ní iléeṣẹ́ gbogbo àmúyá ìjẹ̀bú tó jẹ́ pé ó dára fún àwọn ọkùnrin wa tó lè máa lò tó máa tún àgọ́ ara wọn ṣe á kọ̀rẹ́ẹ̀tì ìṣòro tẹ̀ níyẹn ni tó yẹ pé ìṣòro yẹn á kú òun bẹ́ẹ̀ pẹ̀lú òògùn ọlọ́run bákan náà ni hepatitis tó ń ṣe ooru inú ẹ̀dọ̀ a máa ń mẹ́nubà ń gbogbo gbà ìdí tí mo dẹ̀ fi mẹ́nubà ni pé wọ́n ti sọ pé kò gbóògùn ṣùgbọ́n ọlọ́run ti fún wa ní ewé àtegbò tó lè bá wa bójú tó hepatitis tí ń ṣe ooru inú ẹ̀dọ̀ tẹ́ ìní yẹn ooru inú ẹ̀dọ̀ ni ṣùgbọ́n ó lè fà á kí pains wa máa dìde nínú ó lè lead sí liver problem láàbà tètè bójú tó ẹlòmíì dẹ̀rẹ̀ ó lè jẹ́ kí ẹyin ojú ẹ̀ máa yẹ́lò ó lè jẹ́ kíto ẹ̀ máa yẹ́lò ṣùgbọ́n ẹlòmíì ẹyin ojú ẹ̀ lè máa yẹ́lò kíto ẹ̀ máa yẹ́lò ó jẹ́ jaundice lòun ní o ẹlòmíì inú ẹ̀ lè máa ga kó jẹ́ enlarged liver ló ní o torí ìdí èyí ó máa ń dára ká ṣe àyẹ̀wò ẹnikẹ́ni tó bá ti rí kùdẹ̀kùdẹ̀ ẹ jẹ́ kí wọ́n ṣe àyẹ̀wò kí wọ́n mọ kí ló dé kí nìkan tó ń ṣe àwọn ìyẹn ló máa jẹ́ ká mọ irú ọ̀nà tá a máa gbà ràn wọ́n lọ́wọ́ pákéjì ti wà lóríṣiríṣi fún rheumatoid arthritis fún prostate enlargement even fún prostate cancer tí wọ́n bá ní prostate cancer ó lè máa tọ̀ kíkọ ẹ̀ kó máa ní ẹ̀jẹ̀ nínú àti kó máa ní ìrora èkéyìí tí ìbàjẹ́ ọlọ́run elédùnmarè ti fún wa lágbára láti fi òpin sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni zero eight zero three three zero three four seven seven seven zero eight zero three three zero three four seven seven seven nọ́mbà yìí náà ni nọ́mbà whatsapp mi kò sí ibi tí ẹ̀dẹ̀ wà tí oògùn wa ò ní dé gbogbo ẹ̀yin náà tẹ̀ tí ń gbalẹ̀ máa máa jẹ́rìí sí i ibikíbi tẹ́ wà bó jẹ́ US bó jẹ́ Canada bó jẹ́ UK wherever you are oògùn yìí máa dé ọ̀dọ̀ yín ibikíbi tẹ́ lè wà nílẹ̀ adúláwọ̀ ni nínú Nàìjíríà bí ni gbogbo ibikíbi tí ẹ wà bó jẹ́ Èkó ni Ìbàdàn ni Àbújá ni Port Harcourt ni wherever you are oògùn wa máa dé ọ̀dọ̀ ẹ pẹ̀lú oògùn náà ẹ má ṣe gbàgbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ti ṣe zero eight zero three three zero three four seven seven seven òun náà ni WhatsApp nọ́mbà mi ẹ má ṣe gbàgbé pẹ̀lú ògo Ọlọ́run last bus stop mi ni gbogbo ẹ̀mùdá ìjẹ̀bù àlàáfíà lójú o. ohun tó lè fọwọ́ lẹ́rán kó máa kú yé wọn tómi lọ ṣàkàn sí tómi lọ wẹ́ẹ̀ nítorí àkókò wa ìfẹ́ ní púpọ̀ ṣe lẹ́nu wá ta ni Adébáyọ̀ Simeon Bámirẹ́ new vice chancellor ọbáfẹ́mi awólọ́wọ̀ yunifásitì bọ́mẹrin bá dáa káwé tìpá àfìsàyà ìran yorùbá ẹ ká gbà fúnra wa ká lè gbẹ́rù dókè ibi wọ́n ti bí ọ ìhàyín wọ́n ti wọ̀ ọ́ dàgbà kò lè gbé wa débì kan sòfà àtàbá nígbàgbọ́ wípé bàbá kan àtìyá kan ló bí wa tàbí pé Odùduwà ló jẹsẹ gbogbo wa lẹ̀ tá a sì nígbàgbọ́ wípé Ilé Ifẹ̀ ló rírun gbogbo wa that means àgbàmọ́ gbà á mọ́ra ni ilé Ifẹ̀ máa wọ́n máa múra láti máa gba ọ̀pọ̀lọpọ̀ nǹkan mọ́ra because tá a bá ń jà lórí vice chancellor ẹ má gbàgbé lọ́pọ̀ iléeṣẹ́ ìjọba káàkiri orílẹ̀-èdè Nàìjíríà àwọn ọmọ Ifẹ̀ wọ́n di ọ̀pọ̀ ẹ̀ka ẹlẹ́kajẹ̀ka mú ń bẹ̀ kí ni ká ti sọ́n pa tiwọn dọ̀símù wípé àwọn tọ́jọ́ mọ onílùú náà wọn ò léèyàn tó kúnjú òṣùwọ̀n bíi tọmọ Ifẹ̀ tí ń bẹ lọ́dọ̀ wọn. ọmọ ilé Ifẹ̀ kan kò tí ì jẹ́ vice chancellor níbi kankan rí and again gẹ́gẹ́ bí mo sọ lẹ́ẹ̀kan ṣé ìlú tá a ti wá ó ní ṣe láti jẹ́ vice chancellor nílé ìwé ìjọba àpapọ̀ kò ní nǹkan ṣe pẹ̀lú ẹ̀ níta ẹ lè bínú sí tí mo lè pé yes ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ òun ni pé ká ní kò sí àǹfààní tí wọ́n fi ń gba ọmọ ìlú Ilé-Ifẹ̀ sílé ẹ̀kọ́ yìí mo dẹ̀ mọ̀ wípé gbogbo yunifásitì gbogbo college of education gbogbo ilé ẹ̀kọ́ pátá tó jẹ́ tìjọba ni wọ́n máa ń fi àǹfààní ọ̀hún sílẹ̀ àwọn ọmọ ìlú yín tí wọ́n jọmọ onílẹ̀ o ndíjì o wọ́n láǹfààní láti kẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ wa tí wọ́n bá ti ní ìtànfẹ́ tàbí qualification tí wọ́n fi lè wọlé náà pápápá Tani Adébáyọ̀ Simeoni Bámirẹ́ ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun ni gẹ́gẹ́ mo yẹ sọ Ọ̀yàn ni wọ́n ti bí níjọba ìbílẹ̀ Odò Ọ̀tìn lọ́dún 1959 ẹ máa wò ó Ọbáfẹ́mi Awólọ́wọ̀ yunifásitì náà ló ti kàwé gboyè o ó ní immediate past deputy vice chancellor academies now ó wee atiwe àkọ́bẹ̀rẹ̀ atiwe girama nílùú Òṣogbo ó wá lọ sí um, University of Ife ní jàǹgbà náà kó tó di Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University ó kẹ́kọ̀ọ́ gboyè nínú ètò iṣẹ́ ọ̀gbìn ó ṣe um, agricultural economics nígbà yẹn ní of agriculture ó jáde pẹ̀lú ìmọ̀ ìjìnlẹ̀ bachelor of agriculture ní 1985 ní 1982 ó ní master of philosophy ó ní phd lọ́dún 1999 phd ẹ̀ uh, phd thesis ẹ̀ nígbà náà ó gbàmì ẹ̀yẹ tí wọ́n pè ní national universities postgraduate thesis award lọ́dún 2001 kó tó di vice chancellor yìí lecturer ni professor ni ní same department tó ti kẹ́kọ̀ọ́ gboyè tó ti jáde onímọ̀ ìjìnlẹ̀ ọ̀jọ̀gbọ́n onímọ̀ ìjìnlẹ̀ ó ní professor Bámirẹ́ oríṣiríṣi àmì ẹ̀yẹ ló ti gbà tí mo lè mọ́ láǹfààní láti ka àwọn ipa tó ti kó àtàwọn àmì ẹ̀yẹ tó ti gbà. lára àwọn àmì ẹ̀yẹ tọ́gbà kó lè wọ̀ record òun náà ni award of excellence for contribution to growth and development of the faculty of agriculture Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University Ilé-Ifẹ̀ lára ẹni award of excellence for exemplary leadership and remarkable contribution to the development of faculty of agriculture OAU Ilé-Ifẹ̀ bákan náà bákan náà ni ambassador award by Great Ife Alumni Association own branch in recognition of priceless contributions to the development of the educational sector in Nigeria and for serving as a worthy ambassador of Great Ife Alumni as, um, Association own branch. lélẹ̀ tó ti túmọ̀ sí wípé Ọbáfẹ́mi Awólọ́wọ̀ yunifásitì wọ́n ti recognize ẹ̀ wọ́n ti mọ iṣẹ́ takuntakun tó ń ṣe ipa àti akitiyan ẹ̀ fún ìdàgbàsókè Ọbáfẹ́mi Awólọ́wọ̀ yunifásitì dẹ́kíwá la tó ń dúró dè award award of outstanding achievement for dedication commitment and progress of the faculty of agriculture oyeyoyofe nigeria nigeria association of agriculture students uh, uh, nap nas and the rotary award excellence of for contribution to the research and educational development àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ibi tẹ́mi àkàndá ń lọ lèyí pé tíran yorùbá bá fẹ́ gòkè. tá a fẹ́ tí gbogbo ayé ti mọ̀ wá sí ẹ má jẹ́ atanra wa o ẹ̀yìn lẹ́yìn la wa o ọ̀jọ̀gbọ́n ni wa o ọ̀mọ̀wé pọ̀ láàrin wa o ọ̀gbọ́mọ yíbò kan ni ní 1986 àbí yes no no no ní 1992 ó ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ yorùbá àwa báyìí yíbò haúsá àwa nílẹ̀ ṣùgbọ́n báyìí haúsá àwà báyìí ìgbò àwà báyìí yorùbá wà nílẹ̀ ẹlẹ̀ òní wípé ẹjẹ́ fìgbànú kan ṣoṣo sọ̀já ẹjẹ́ káyé discriminate ọ̀tá mi ni ọ̀rẹ́ mi ni ọ̀rẹ́ là wá kọ̀rẹ́ ẹnìkan kì í wọ̀tá kọ̀tá so ẹ jẹ́ kí adébáyọ̀ bámirẹ́ kọ́ máa ṣe iṣẹ́ ẹ̀ lọ ẹgbẹ́ àfàdúrà tìlẹ́yìn náà ò lẹ́ẹ̀kan mo ní máa sọ rìsọ́ọ̀tì wọn ọfẹ́ sámi nǹkan márùn-ún ni wọ́n fi gbé wọn yẹ̀ wò Professor Adébáyọ̀ Simeon Bámirẹ́ àkọ́kọ́ ó ní eighty five percent ìkejì ó ní ninety one percent ẹ̀kẹta ó ní eighty percent ẹ̀kẹrin ó ní eighty six percent ẹ̀karùn-ún ó ní eighty one percent tàbá gbé sórí ìwọ̀n ó ní four and twenty three marks out of five hundred that is eighty four point six percent náà àwọn ọmọ wa tọ́jọ́ ọmọ fẹ̀ tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ Professor Harry Adédoyin ìpín àkọ́kọ́ ipò kẹsàn-án ló ipò kẹsàn-án ló ṣe o ìpín àkọ́kọ́ ó ní seventy five percent ìpín kejì ó gba seventy four ìkẹta ó gba seventy one ìkẹrin ó gba sixty ìkarùn ọgbà eighty two total mark ẹ jẹ́ three hundred and sixty two out of five hundred percentage seventy two point four percent now are you now telling me sir are you telling me ma wípé torí pé ẹnìkan ti jọmọ fẹ́ kámọ ẹni tó ní seventy two point four ká gbé e sórí ẹni tó ní eighty four point six ẹni tó ní three hundred and sixty two out of five hundred gorí ẹni tó ní four hundred and twenty three out of five hundred àrùn ojú ni kì í ṣàrùn inú ká tó dọ̀mọ̀ ẹyẹ lóró mo ló yẹ ká fọ̀rọ̀ rúra wà àkàndá mo ní ká tó dọ̀mọ̀ ẹyẹ lóró ṣe ló yẹ ká fọ̀rọ̀ rúra rìn kàtó fàbẹ́rẹ́ gọmọ làkejì òye kákọ́kọ́ fi gún rẹ nínú ẹlẹ́yàmẹ̀yà ò lè gbé wá débi kankan ẹ̀jẹ̀ ronú yorùbá ẹ̀jẹ̀ sowọ́pọ̀ yorùbá ẹ̀jẹ̀ síra wa lọ́kàn yorùbá ká lè ní gbéga yorùbá o ká lè bọ́ lóko ẹrú yorùbá ká lè dépò gíga yorùbá o. ọmọ ìyá kan bàbá kan ni gbogbo wa jẹ́ ǹjẹ́ ayé sọ̀tẹ̀ dòkò kò lè gbé wa dògbè kankan náà ò mọ wílẹ̀ kan pé màá fẹ́ fi fídíò kan hàn yín o. a sọ̀rọ̀ níjẹta ìbọ́jọ́ wo nípa ìgbéyàwó. ọba adéwálé àkànbí olúwo tilẹ̀ wò ó ẹ ń mọ̀ bọ́yá tí bá pàdé káyín náà kàn fojú lóúnjẹ ni ẹ̀wò kábíyèsí yín o ẹ̀wòjọ́ tí wọ́n ń jó ń gbàgede o. Àṣìṣe bọ́ọ̀rẹ̀ ní bá jalè ó ṣe làwé ẹ̀yin ìwò ẹ kú oríire o ẹ ti soríire ẹ ti rọ̀pọ̀ ọjà ẹ kú oríire kábíyèsí yín oríire náà yọ ọba yín kalẹ̀ o mo mọ̀ pé majority nínú yín ó ti máa wò wípé sẹ́ẹ̀sọba mú sẹ́ẹ̀sọba yàn well ẹ ti gbọ́sìn lọ́wọ́ èèyàn ti dára bí jàgbọ́n bá ti dí ẹ̀ yọ ẹ mọ̀ dáná ṣé ẹ gbọ́n táwọn haúsá fúlàní sí ńlẹ̀ ìbàdàn lónìí àbọ́jọ́ òun lọ́sẹ̀lẹ̀ tí wọ́n ní wọ́n pa láńlọ́ọ̀dù wọn wọ́n sá lọ. àdúrà wa ni pé kọ́lọ̀ wọn má jẹ́ kí ìwò kó dì lọ́rin àfàjá ẹlẹ́ẹ̀kejì kọ́lọ̀ wọn má jẹ́ kí kábíyèsí ọba adéwálé àkànbí olówó kó di àfàjá ẹlẹ́ẹ̀kejì àdúrà ni o ẹlẹ́ẹ̀kẹ́kẹ́ fọ́lù péèjì mi lórí facebook àkàndá ọ̀rọ̀ awíkóńkó ẹ sọ̀scribe sí youtube channel mi awíkóńkó tv ẹwà èdè yorùbá tv oríkì yorùbá tv owó yorùbá tv comedy magic tv àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ orílẹ̀-èdè yorùbá ò ní dàrú ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nimẹ́ni àjò àṣò láìpẹ́ láì jìnnà á sọ̀rọ̀ nípa yorùbá nation ibi tí a bá yorùbá nation dé àwọn nǹkan tá a wí tó ti bẹ̀rẹ̀ sí ní ṣe bí àlá àwọn ìgbésẹ̀ tó yẹ ká gbé tá a filẹ̀ tá a gbé ìró àtẹ̀tàn tí ń bẹ ń God bless you all.